إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس السابع والعشرين في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا أحداث السنة الحادية عشرة من البعثة وقوع الإسراء والمعراج أكرم الله تعالى عبده محمدا صلى الله عليه وآله وسلم برحلتين عظيمتين إحداهما الإسراء هو السير في الليل ويقصد به سير النبي صلى الله عليه وآله وسلم من المكة المكرمة إلى المسجد الأقصى آه. الله ìtí àjíkìmá tẹ̀síwájú ní èní níbi iṣẹ́ àlàyé tíra Sahih Sirati Nabawiyya bayna yadik ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún ẹlẹ́ẹ̀kọ́ kànlá lẹ́yìn ìgbà tí wọ́n gbé àníbà Muhammad sallallahu alaihi wasallam dìde ní òjíṣẹ́ kí ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọdún kọ̀ọ̀kànlá yìí òun ni ṣíṣẹlẹ̀ al-Isra wal-Mi'raj ìṣe ìrìn àjò ní ìtí àníbìṣe ìrìn àjò lálẹ́ láti masjid al-haram ila al-masjid al-aqsa bákanáà láti masjid al-aqsa ó gòkè lọ òun ni ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì tàmà sí al-mi'raj náà ọlọ́bàá Allah subhanahu ọpọ́n ẹrú ẹ̀mí òjísí ọlọ́run bá ní ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ìrìn àjò méjì yìí torí pé ìrìn àjò àkọ́kọ́ ó torí ilẹ̀ ìrìn àjò lọ nítorí pé gbogbo mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ gbà wọlé fi rinlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ wà lẹ́mí ẹ̀ pé bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jáyàn gẹ́gẹ́ bí ìsìsí àwọn kìfìrí kò gbọ́dọ̀ jáyàn gẹ́gẹ́ bí àwọn mùnáfíkì ẹni àárí àwọn mùnáfíkúnà qadiman wà hunaka mùnáfíkúnà haditha àwọn mùnáfíkì kan bẹ táyà àtijọ́ ni wọ́n á padà máa sọ̀rọ̀ wọn lẹ́yìn bábù yìí tàbá ìparí ẹ̀ bákanáà nígbà àwọn kanáà ń gbé kórìí ẹnu nísìn ẹgbẹ́ wọn ò fi kíní yìí rinlẹ̀ bọ́lọ́wọ́ bá ṣe fi rinlẹ̀ wọ́n ò dẹ̀ fi rinlẹ̀ bá nígbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe fi rinlẹ̀ eléyìí ni ó wà fa kásàlàyé bóòwò ni Kùránì ṣe mú wá àwọlẹ́ báwo ni àníbà Muhammad sallallahu a gbaa á gbọ́ fi fi pé Isra wal Mi'raj ìrìn àjò méjèèjì òdodo ni tí ò sí èméjì ń bẹ̀ torí pé mùsùlùmí ò gbọ́dọ̀ kò tako kò dẹ̀ gbọ́dọ̀ séye méjì sí ọgbọ́dọ̀ fi rinlẹ̀ gbọ́dọ̀ sí fi rinlẹ̀ ọgbọ́dọ̀ sí fi rinlẹ̀ bá sallallahu alayhi wa sallam bó ti fi rinlẹ̀ àkọ́kọ́ náà rìn àjò méjìdì tá nígbà Muhammad ṣe yìí òun náà ni al-Isra Isra yìí gẹ́bá ṣe ṣàlàyé gẹ́gẹ́ ti ká fún wa òun náà ni huwa sayru fil layl ìṣẹ̀rìn àjò ìsáwágbà lérò pẹ̀lú ìṣòrọ̀wù níbi báyìí fi ní àjò àníbà Muhammad sallallahu alaihi wasallam ní mẹ́kàtí mukarrama ní àti mẹ́kà ilẹ̀ Masjid al-Aqsa lọ sí Masjid al-Aqsa òun ni èyí tí àgbà lérò pẹ̀lú al-Isra náà والأخرى المعراج الارتقاء والعلو والمراد به هنا صعود النبي صلى الله عليه وآله وسلم من المسجد الأقصى إلى السماء قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سورة الإسراء نعم من أتوكيتي آية سابقا محمد صلى الله عليه وسلم توشي ó يكنا òun náà ni al-mi'raj mi'raj yìí òun náà ni kẹtí wọ́n pè ní al-irtiqa'u wal ìlọsókè òun náà ni sáà gbàlérò rẹ̀ níbẹ̀ ni pé صعود النبي صلى الله عليه وسلم من المسجد الأقصى إلى السماء eh ba nabi Muhammad sallallahu alaihi wasallam bó ṣe gbéra láti Masjid al tó fi lọ sí sánmà òun náà là ń pè ní almiraj almiraj ní alisra èyí tó ṣe lórí ilẹ̀ lálẹ́ ni èyí tó ṣe láti ilẹ̀ èyí ò ní baitul masjid lọ sí sánmà méjèèjì yìí là ń pè ní alisra walmiraj ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó yìí ìgbàtà ti kan súnà dẹ̀ tí ó yé wa pé méjèèjì náà lọ́wọ́ pọ̀ bọ́lọ́wọ́ bá bá sọ àtàlá ti máa nẹ́bìnrin ẹ́ mímẹ́kà ìlà mẹ́sìdìl àpsọ bó ṣe gbé ìsìnrìn àjò láti mẹ́kà lọ sí mẹ́sìdìl àpsọ bẹ́ẹ̀ náà ló gbé ògùnkì lọ lọ sí sánmà lọ́lọ́nà ti sọ pé ṣùhánà lẹ́bí àpsọ̀rọ̀ ọ̀bẹ̀ àbìlì lẹ́yìnlẹ́yìn tọ́lọ́wọ̀n bá fi lẹ́yìnlẹ́ sí lẹ́yìnlú ọlọ́wà ní mímọ́ fún òun ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó mú ẹrú rẹ̀ àwọn àfáà sọ pé ìsí àníbà Muhammad sallallahu alaihi wasallam ní pé ní abdù níbi báyìí tashrifan lah ìfún àníbà Muhammad lẹ́ni torí pé iye ẹni tá bá fi nǹkan tí ń bẹ fún nǹkan tá fi jí dàtí àpọ́nlé ni fún ẹrú kún ó pè ní ẹrú ọlọ́wọ́n bá wípé àpẹẹlẹ yẹn iná lọ́lọ́bà lásán àtàlá ṣe fún àníbà Muhammad sallallahu alaihi wasallam níbi ìké òun mímọ́ fún wọn lọ́wọ́ bá tóun gbé rúun sí ìrìn àjò òru ọlọ́tún á gbé wípé minel masjid al-haram ila masjid al-aqsa láti masjid al-haram ní Mẹ́kà ó dẹ̀ gbé ilé ìyáyà fi rinlẹ̀ ó wáyà lẹ́nu

وحبه للنبي صلى الله عليه وآله وسلم قيام جبريل بشق صدر الرسول صلى الله عليه وآله وسلم وغسله بماء زمزم وإفراغ الحكمة والإيمان في صدره نعم tí ọba fẹ́ ṣe ìrìn اليوم ń jọ mi èyí ó máa èyí ó pìtẹ́ preparation tí ọlọ́ọ̀bà lásán ara ṣe tó tó táìm ọlọ́pàá Allah subhanahu wa ta'ala Jibril sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní nínú ìdí pàtàkì ọlọ́pàá Allah subhanahu wa ta'ala àdìsẹ́ tó ní sáà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló ní pé kí Jibril kó dìde láti la ìgbáyà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kú dẹ̀ fọ́ bìmọ́ ìzamzam pẹ̀lú omi zamzam bákan náà kó tó wá kó àwọn ọgbọ́n ẹ̀yìn ìgbàgbọ́ kókó sí ìgbáyà nígbà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ó parí ilé iṣẹ́ àkásúgbọ́ ìkà tí ó tún ṣẹlẹ̀ mẹ́ náà وبعد أن فرغ من شق صدره صلى الله عليه وآله وسلم وغسله أسرى به إلى بيت المقدس على البراق نعم bó ṣe lálàáfíà nínú sọ ìlú Bukhari tí àwọn tíra mí náà dẹ̀ tún gbé lẹ́gbà tí Jibril ó la igbáyà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ fọ́ pẹ̀lú omi Zamzam tó tún ràn padà bẹ́ẹ̀ ló bí àníbà Muhammad sallallahu alaihi ló gbé ìrìn àjò lọ sí Baitul Maqdis pẹ̀lú ẹṣin ìkẹ́ nǹkan tí wọ́n gùn tí jìbìrì Jibrilu fi gbá nígbà Muhammad sallallahu alaihi lọ òun náà là ń pè ní Buraq eléyìí ń bẹ nínú Sahih Bukhari náà حيث صلى بالأنبياء فيه ووصف هيئاتهم ثم عرج به إلى السماء ملتقيا بالأنبياء آدم ويوسف وإدريس وعيسى ويحيى بن زكريا وهارون وموسى وإبراهيم نعم nínú àwọn àrísẹ́mà tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní kókó ṣẹlẹ̀ òun náà ní pé òjíṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alaihi wa sallam bọ́lá ti gbé sí ìrìn àjò yìí ìrìn àjò yìí ìrìn àjò ìyàlẹ́nu ni léṣe ọlọ́ọ̀bà lásán àtàlá fi tẹ́sì ìgbàgbọ́ àwọn mùmìnì ànáwò àtàwọn ti tè nínà torí pé lára nǹkan tí a fi mọ̀yàn àbíkápẹ́ ní nínú ìtumọ̀ ìnígbàgbọ́ síkà nígbà Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run òun náà ní pé a mọ̀ tẹ̀lé àníbà Muhammad sallallahu alaihi wasallam nínú tá níbi bá ń fún wa nírò bákanáà a jẹ́ máa jìnà sí nǹkan tí àníbà Muhammad sallallahu alaihi wasallam bá kọ̀ àti tó bá jágbímọ́ bákanáà a tún wá gba ànẹ́bì gbọ́ pẹ̀lú nǹkan tá níbà Muhammad sallallahu alaihi wasallam tó bá fún wa nírò tasdiquhu fima akhbara nínú túnmọ̀ pé yẹn gbà pé ànábì Muhammad sí ọlọ́run ọba ni òun náà ni pé yóò gba ànábì gbọ́ pẹ̀lú tó bá fún anírò miraj ìgbà tá ànábì dá nínú tó ń fún àwọn sọ̀hábà nírò pé òun ṣe so àwọn olùgbàgbọ́ òdodo gbàgbọ́ àwọn mùnáfìkí àwọn kò fà nǹkan yìí ó lé pàbálàkà ìwà gẹ́gẹ́ bí àdámọ́ tó lọ́njọ́ mi nìyàn mọ́ pé nǹkan báyà máa ṣẹlẹ̀ àbúkọjá láká ìwà débi pé èyàn mọ̀ rò pé tí nǹkan báyìí lè ṣẹlẹ̀ àgbàgbọ́ sọ́fàtọ̀ ipá níbà Muhammad gbé wa àkùránì ló mú wa ó ti dìgbàgbọ́ àwọn mùsùlùmí tá a gbọ́dọ̀ ní ìṣeyè méjìlé lórí inú ẹ̀ lílé yìí aníbà Muhammad sọ̀dọ̀ àṣẹ́lẹ̀ nínú tó tún fún wa nírò nípa pé ìgbà tó ń fi ṣe al-Isra wal-Mi'raj ẹ́ nínú Mi'raj ẹ̀ pẹ̀lú gbogbo sánmà lọ ó kírun pẹ̀lú àwọn ànábì ọlọ́ba ní Baitul Maqdis bákan náà ànábì ò tún kírun pẹ̀lú wọn nìkan ó rí wọn ó tún mọ̀ ròyìn wọn ó tún wá sọ ìròyìn wọn nígbà tó dé ipé ànábì báyìí báyìí ló ṣe rí eléyìí a tàbá wá lọ átùnrí nínú sọ̀rọ̀ muslim bákanáà wọ́n sá níbi gòkè lọ lẹ́yìn ìgbà tó kírun fún àníbẹ̀ ọlọ́ọ̀bá ní bẹ́ẹ̀tì magdis wọ́n gbé lọ sí sánmà láti sánmà àkọ́kọ́ tó fi dé sánmà kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje àníbi ṣe mẹ́rọ́ọ̀j àwọn òṣèta níbi kàn nínú àwọn sánmà yìí nípa ìṣọ̀rọ̀ gbèsì àbí káwọn mọ̀láíkà gan máa béèrè lọ́wọ́ jìbìrí nípa àníbà mahama abẹni tó mú wá tó lè sọ fún wọn tó gbé gan àwọn gbogbo pẹ̀lú àwọn ti gbé dìde jìbìrí lọ́gbọ̀n ti gbé dìde wọ́n dẹ̀ tó sáwá ń sá níbi wọ́n tó sájọ́ àfún ọ̀pọ̀ nínú àwọn àdís kí a bá lọ wo amàrìlẹ̀ ọkọ̀ kan tàbábẹ̀ lọ sínú tíra yìí a sọ síbẹ̀ ní jùmlá 10 lápapọ̀ pé wọ́n sí àníbà Muhammad sallallahu alaihi wasallam láti Baitul Maqdis títí tó fi dé sánmà keje ó dẹ̀ lọ ní ó pàdé àwọn níbẹ̀ ọlọ́run bá kọ̀ọ̀kan ó pàdé ànábì Adam gẹ́gẹ́ bọ̀ àti gbé wá ó pàdé Yusuf ó pàdé Idris ó pàdé ànábì Isa ó pàdé Yahya bùnú Zakaria. ó pàdé Harun ó pàdé Musa ó pàdé Ibrahim nínú àwọn tí ẹgbà wá gbé wá wípé ó pàdé nì náà وقد سمع وقد سمع صريف الأقلام وفرضت عليه الصلاة خمسين صلاة ثم خففت إلى خمس صلوات نعم قد يعطي عنه آه، صحيح سيرة النبوية بين يديك عادي نبكي صريف أقلام الملائكة pé débi pé wọ́n gbà méjì gbé ẹ́ wọ́n gbé rìn sí ìrìn àjò yìí wọ́n gbé lọ sí sánmà keje débi pé ń gbọ́ dúdún àwọn àkùlẹ́n ń gbọ́ dúdún àwọn àkùlẹ́n àmọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ tí ń bẹ nínú aslu gẹ́bí tí ń sọ́yí Bukhari ni sọ́yí Muslim ni sọ́yí Ibn Hibban ni àtàwọn tíra ní onípe sọ̀rí ìfòlà àkùlẹ́n kìí ṣe sọ̀rí ìfàkùlẹ́mì ní mẹ́láìkà àwọn àfóníṣàríwù ni wọ́n mú yẹn wá wípé dúndún lílọ bíbọ̀ kọ́lá àwọn màláíkà àmọ́ tí ń bẹ nínú asúlù àwọn tíra yìí ni pé sọ̀rí ìfún àkìlẹ̀ dúndún lílọ bíbọ̀ àwọn gègé eléyìí ni nǹkan tá níbi tó gbọ́ nínú Isra wal Miraj nínú Isra wal Miraj nígbàtá nígbà Muhammad ìrún wákàtí márààrún wọ́n wá ṣe ní ọ̀ràn yẹn tó kọ́ máa jẹ́ ìrún 50 òun ni kí a ní woman navy kò máa kí a pẹ̀lú bá níbi ṣe ń lọ tàbá padà sínú asùlù ta lọ sínú àwọn muhatuluku tó gẹ́gẹ́ bí sọ́yí Bukhari ní àtàwọn sọ́yí omi àbáwọn súnẹ́ni a bá ń bẹ́ a Muhammad sallallahu alaihi wasallam bọ́lọ̀ ń ṣe ṣe ìrún ní

sọpọ́ ọlọ́run kó dínkù bẹ́ẹ̀ là níbi ń lọ tọ́lọ́ fi dínkù fún pẹ̀lú hikma ó nídìí tọ́lọ́ bá lásán àtàrà fi ṣe bẹ́ẹ̀ tí bá tó dọ́dọ̀ níbi musa níbi musa tún béèrè pé mélòó tán ni a tún sọ yìí ẹ̀ a níbi musa tún dákara pé lọ bọ́lọ́n kó bẹ lọ́wọ́n kó bọ́ dínkù ní Ísírẹ́lì tún padà lọ

ibẹ̀ là níbi ti fura mọ̀ pé ọlọ́run ti sílẹ̀ tó kọ́ mọ́ jẹ́rùn wákàtí márùn inú ní ọ̀ràn yẹn ọlọ́run ni a ṣe mara márùn yìí lọ́ràn yẹn kọ́ jẹ́ ìrun márùn ni wọ́n máa kí tájẹ̀ mọ́ bí sẹ́ ẹ̀sán 50 fún wa ẹ̀dàkùn orí oló tó bá wọn nígbàtọ́lọ́run wọn bá dínkù láti 50 àádọ́ta ọwá dínkù sí márùn 45 kó mẹ́ẹ̀ kéèyàn kún tó wá ní kí wọ́n tún lọ jí ń fún igéyìn tó náà wá sáà ní pẹ́tọ̀ 45 takún yọ ọ̀run ẹ̀sán 50 láti máa sọ fún márùn yìí àà níbi nínú ojú ń tìmù ló fi gbà àmọ́ kálọ̀mọ́dá ẹ̀rẹ́mí lè máa náà wọ́n fi kírun kò lè mú wá pé àà ah, nígbà tí mi wá kírun yẹn àkókò tó yẹ kí n fi kírun yẹn mo fi tajà báyìí àjọ ah, mo fi kírun òun sọ́ọ̀tì níjọ́ tó wọ́n fi kírun ayẹ̀rí kóhun jèrè dáadáa kò lè rí mú wá o ajásí pé èṣù ti wọlé tọ̀ sàn sàn ọlọ́run tó máa ń fi oore fún yẹn ni yóò tún fún yẹn ní fọkànbalẹ̀ yóò tún fún yẹn ní àánú bákan náà kò sẹ́ kíùsì fún yẹn lórí ọ̀rọ̀ yìí yáà ìbá níbi Musa ti ọpá agbára wọn lè ká agbára wọn yóò lè ká ilé rí agbára wọn gbé nǹkan kan kọ́ kan lọ́rùn pé lọ ṣe àti dágbàá rẹ̀ ká ó tẹ́kùnlọ àmàtàtàtàn nítẹ́ lágbàájọ lọ́lọ́run gbé fún yín ó wà bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá dágbàá rẹ̀ a wá ṣe onítàláìmọ́ ṣe náà eléyìí òun náà ni nínú kan tí ó ṣẹlẹ̀ nínú Isra wal Miraj wọ́n padà sọ irun yẹn di fi irun náà وقد وصف سدرة المنتهى بأن نبقها مثل قلال هجر وورقها مثل آذان الفيلة آه بكنا منو كتي عن نبي محمد صلى الله عليه وسلم أتو سافي وي أو سا أو سيروي أو سالايي igi Sidratul Muntaha ó sàlàyé pé èso rẹ̀ ó dà gẹ́gẹ́ bí igi tí a máa ń gbé kalẹ̀ hmm? igi tí a máa ń gbé kalẹ̀ tí a máa ń fi nǹkan kọ́ ẹgbẹ́ àwọn pákómi ń bẹ táwọn fọ́níṣọ́ bá gbé kalẹ̀ àwọn design ọmọ gbé sí ọrùn rẹ̀ àìjọ́ náà àwọn náà ní nǹkan tí a máa ń pè ní bí kìláàlì wọ́n gbé palẹ̀ ráì níbi igi so bóyá nǹkan àwòrán ni wọ́n lè máa fi kọ́ ibẹ̀ báyẹ̀ ni alébìnà ti sàlàyé pé èso sídúrọ́tù lè mọ̀ntáha ọ́dà gẹ́gẹ́ bí àwọn pákó tí wọ́n gbé kalẹ̀ láti fi nǹkan kọ́ bẹ́ẹ̀ náà ni ewé rẹ̀ dà gẹ́gẹ́ bí kí àníbà Muhammad ni ó sọ bẹ́ẹ̀ nínú Sahih Bukhari tàbágírí àbà ووصف البيت المعمور في السماء السابعة فقال هذا البيت يصلي فيه كل يوم سبعون ألف ملك إذا خرجوا لم يعودوا إليه آخر ما عليهم inú àwọn nǹkan tí àríbàbà kan sọ́lọ́tọ́lá sọ tàbí rí nínú àwọn tíra bí i jírí sọ ibùkọ́lẹ̀ àpàwọn tíra mi àbàbẹ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé Baitul Ma'mur tí ń bẹ ní sánmà keje nílé náà wà dábí pé àníbà Muhammad sallallahu alaihi wasallam ń ṣe ìrìn àjò ní kódà táwọn àfá bá ń sàlàyé nǹkan tí wọ́n ń pè 70,000 àwọn afáàkì máa ròyìn pé àwọn màláíkà ń pọ̀ wọn kọjá wàtá wọ́n kọjá púpọ̀ èèyàn gẹ́sẹ̀ ọ̀rọ̀ pé àpọ́nlé ni pé wọ́n pọ̀ gan wọ́n pọ̀ jàwó èèyàn lọ ara arú rẹ̀ òun nílé nínú àwọn púpọ̀ wọn sí pé bẹ́ẹ̀tìl mahmoud ní ní jojoojúmọ́ akíláyé àwọn màláíkà seventy thousand òun yóò wọ bẹ̀ yóò kírun wọ́n tó kírun pépé ọ̀n tara rẹ̀ ń ṣe ra rẹ̀ mú wọ́n tó sí lọ́wọ́ ọba ó ṣe dáadáa fi ara rẹ̀ nì àwọn tí ń sin ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba rọrọ̀ kú inú ìjọsìn tí wọ́n gan àwọn eléyìí wá ń sìn wọ́n ò fi ìgbà kan mọ́ sin ọlọ́wọ́ ìwọ́ wá tún rí àwọn àkókò kan láti mọ́ mọ́ sin ọlọ́wọ́ ọba ní àwọn àkókò péréte tó lọ́wọ́ fún ẹwà àkókò tá a fi ń sùn nínú 24 hours wọ́n ní ẹni tí at least kí ọmọ sọmọ bí 6 hours ẹ́ ìgbó tí ẹ̀kọ́kọ́ mú nínú 24 ẹ ọkọ̀kọ́ mú bí ìdá mẹ́rin nínú rẹ̀ ọgbọ̀rọ̀ kọ́ fi sùn náà tó bá fẹ́ lálàáfíà ẹlò ló tún sùn jù bẹ́ẹ̀ lọ so kí là ń fi ń gbà kò sí jọ́sí mọ́ torí pé àti ládá àtẹ̀ẹ̀sẹ̀ wọ́n ka arúfẹ́ ni ó sùn ni ó dìbò bá gbígbí ó dìbò bá jí yẹ́dìdé lẹ́nu àrí ìdá bí yájú ẹ̀ka lè gan á kí ń wákàtí mara àwọn ọ̀wọ́ tàbí mi àti bí tẹ́ bá ti kí tó gbò díẹ̀ yóò mọ̀ tún súnmọ́ olú àwọn àkókò yẹn eléyìí wá pàtàkì fún wa gan àbá àbá sí ọlọ́run ọba ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àìmẹ́yẹ ọ̀kántébù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba òun ni ó ń sin ọlọ́run ọba ọlọ́ọ̀bá yìí gọ̀níyàn alààrẹ̀mí ọrọ̀rọ̀ kó ní ọ̀dọ̀ gbogbo àgbálá ayé pátá ìdí eléyìí òun náà ni pé baitul ma'mur ní yusalli fihi kulla yawmin sab'una alfa malakin àwọn 70,000 malaika òun ni ma ń kírun ní baitul ma'mur anábì tó wá wúyìn albaitul ma'mur wípé ìdà kọ́rọ̀jù lámúra ìrúdù ilẹ̀ ìyìnbá wọ́n ò ní padà síbẹ̀ mọ́ tí bá ti jáde wípé ẹni bá ti wọbẹ̀ nú wọn àwọn 70,000 tí wọ́n wọbẹ̀ kírun lójúmọ́ táwọn èèyàn bá ti jáde kúò ní baitul ma'mur wọn ní padà wọbẹ̀ mọ́ láíláí ajá sí kí dojojúmọ́ akíláyé ní 70,000 màláíkà wọ bẹ́ẹ̀tì màmú kí n bẹ̀rẹ̀ sọ́mà keje yẹ́dá àdúrà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe ròyìn rẹ̀ a ilé yìí fi yé wa pé anábíà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ìrìn àjò yìí hakíkọtàn ó dẹ́ ẹ̀sọ àwọn nǹkan fún wa tá a gbọdọ̀ nígbàgbọ́ tí lè ń gbàgbọ́ àwọn mùsùlùmí dọ̀lá mùsùlùmí gidi lánàá without òní náà àwa náà gbọdọ̀ ṣe yè méjì a gbọdọ̀ fi rinlẹ̀ gẹ́gẹ́ bí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gbọ́ ṣe fi rinlẹ̀ fún wa a gbọdọ̀ fi rinlẹ̀ gẹ́gẹ́ bí Kùránì ṣe fi rinlẹ̀ fún wa gbogbo ẹni yóò ó pè jẹ́ ìrìjíṣẹ́ àníbà Muhammad ó pè yọrọ bákan náà ó takò ìnígbàgbọ́ sí àwọn nǹkan tá àníbà Muhammad sọ̀lọ̀ ìsọ̀lọ̀ mú wa gẹ́bí ìnígbàgbọ́ sáà mọ̀láíkà gan lórí eléyìí nìsín ó tàbí pé 70,000 mọ̀láíkà òní ọwọ̀ bẹ́ẹ̀tì màmú ìgbàmúlà níbi sọ bẹ́ẹ̀ kí ló fi sọ ara nǹkan tá níbi mú wá bọ̀ fún wa láti kí ni o láti mẹ́rọ́jì nìyẹn fún délé yìí a gbogbo ẹnìkọ̀ọ̀kan wa eléyìí àti tó bá jọ mọ́rú bẹ́ẹ̀ sáàníbà Muhammad sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe àbí tó fi ṣàlàyé àlámọ̀rí ẹ̀sìn a gbọ́dọ̀ máa ṣe ìmíjì bẹ́ẹ̀ akálàtì àwọn kan lè kọ̀kọ́ púpọ̀ àbí ìròríkíròrí àwọn gbọ́dọ̀ gbá wọlé àdẹ̀gbọ́dọ̀ fi rinlẹ̀ àwọn ẹni tí ò bá wá tó gbangba sùn lọ́yẹ́ nínú ọmọ kéwú ni àfáà ni mùsùlùmí ni ẹ̀rí káàmà kàrọ àwọn nǹkan yìí ẹ̀rí káàkà tó dáa kálẹ̀ nígbàgbọ́ sí ká dún bẹ́ẹ̀ ó lórí fún wa ọlọ́run ò ní béèrè lọ́wọ́ tó kí ló dé tọ̀ kàkàkùkà kọ àlàyé wa ń bẹ̀ tá a bá ń karú àwọn ọmọ ìyá wọn ẹ̀rì tí wọ́n gbóró eléyìí tí wọ́n gbé bàjẹ́ kí àmọ́ ká jọ àwọn ẹni eré táwọn dúró lánàá láti tẹ́lẹ̀ láti bọ̀tán dáadáa tó bá àwọn tọ̀hún lò láti bọ̀tán dáadáa àti tó bá túbá nínú wọn àmọ́ ẹni ti ní fi ń rumú èèyàn gbọ́dọ̀ máa sùúrù ilé yìí táyín èèyàn gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn ìròrí kí ròrí tí ẹ bá ti déjòkó àbẹ́ bá ń gbọ́ orú àwọn tí bá ń wù kú ibáyìí nítorí yẹ mùsùlùmí gidi ní kókó mẹ́ àwọn tí ò ní kó ń bẹ́ àwọn tí wọ́n ó ṣe àtúnṣe ohun tó sọ láwùjọ bá wọ́n ní bùkátà sí káwọn mọ orú bàjẹ́ káwọn lè bá mọ orú òògùn tí wọ́n lò sí torí pé dókítà kọ̀ọ̀kan mọ orú àwọn tí ń ṣe nínú yóò wá mọ orú tó bá mọ virus tó mọ bacteria tó mọ yóò lè mọ orú àwọn nǹkan owó ni ó lè fi tako rẹ̀ so orú ẹ̀yìn làwọn yóò wà fún àmọ́ wọ́n tó ní díẹ̀ síbi nǹkan tó ń bá ká tó mọ gbọ́gbọ́ fúgbọ́ àti tó mọ kàkàkùkà tó máa lọ bàgbàgbọ́ ẹ̀jẹ̀ àti tí ó wíkẹ̀ tó a lè fọ́ ma padà mọ́ doubt nínú kan tí ọgbọ́dọ̀ fi yè méjì sí àmìlọ́bà sọ́nà tààlẹ̀ tí a sọ yíká gbọ́yìn kọ́lọ́nù ní sábàbí orí ayáta tẹ́ àmà ìkọ̀kan wa kọlọ̀bà Allah subhanahu wa ta'ala ó ṣe wá lórí gbàgbó òdòdó tó dúró dájálẹ̀ tó dẹ̀ lọ bọ́lọ́wọ́ bá lórí dáadáa هذا وصلى الله وسلم محمد وعلى آله وصحبه وسلم